time without number wípé kẹ má ẹ̀fà kẹ bí ẹnu yìí sókè bẹ́ẹ̀ kẹ má bá ń sọ̀rọ̀ Are you talking to me that way? ara àgbòyàn níbo ló ti wá. orílẹ̀ èdè tí mo ṣe kù sí àárín. Eh, orílẹ̀ nìkan ló bí ọ. ìyá rẹ̀ àti bàbá mi ti kú. kò ṣẹlẹ̀ yìí ọlọ́lá benson gbogbo spain madrid number one ọba I'm e a máa ń fọkàn kù ní ìbákọ̀ obìnrin. ẹjọ́ tí mo so, fún anyhow ṣé ti gbàgbé pé adult ni mí ni. èyí tó ti rí olórí ibú ọmọ òfò ọmọ àwọn ọmọ òfò. ọ̀daràn ohun ìlú wo táwọn ọmọ ìwé báyìí. ká ṣe ìbálẹ̀ rẹ̀. ó ṣì lówó dání tí mo ṣì lè ná náà. mo ṣe ìtọ́jú sí ìyàrá mi. inú owó gbogbo òun agbáríkí tó tó kí ó tó. bí mo ti ń re mọ́sálásí mò ń lórí òkè. ẹbí tí mo ti mọ pàyà yìí. ẹyin méjèèjì rẹ ń jẹ sí ẹkọ. àrùn tí ń ṣe pé dìrì sọ̀nù ní ti ń sábẹ́ yadé gbogbo ọlọ́yà adùn lè ní sí. kí ló wá dé tèmi ọ̀la tọmọ mi ọ̀la tọmọ mi ò tó là. ojú gbọ́dọ̀ gbọmọ lọ́wọ́ èkó. ojú gbọ́dọ̀ gbọmọ lọ́wọ́ èkó. ẹ wá gbà mí sílẹ̀ ń sọ yìí ẹ̀yin egbò ní pọ̀ fún ẹnu ṣe ẹnu ṣe ẹnu ṣe ó o tún tẹ̀lé ẹ̀ gan o ní big problem ah, ọ̀nà pé tẹ̀sí ìṣẹ̀lẹ̀ yìí gan èmi gan fáwọn tí a fẹ́ sùn ní báyìí. n mo ní ti rí iṣẹ́. ìjọba ti rí iṣẹ́ ni. alábàárù mo fèrè ṣe wọ. ni mo máa ń gbẹ́rù. ṣé o ti gbẹ́rù ara ẹ ná. n mọ gbé àfẹ́fà. bẹ́ẹ̀ ni àwọn ọmọ yín àtàwọn ẹgbẹ́ rẹ̀ wọ́n lọ lè sùn sílẹ̀ oṣólẹ̀ oṣólẹ̀ ṣùgbọ́n mi. oṣólẹ̀ tí wọ́n wá lọ sí ohun tiẹ̀ lórílẹ̀. ìdí ojú pálábá rí níjọ́ tí ọwọ́ pálábá bá ṣe gbin ojú yóò rí iṣẹ́ ló má pọ̀ wá orí mi má jẹ jìyà ó níyàwó. orí yeye ni mo kún òye orí yeye ni mo kún òye iṣẹ́ ló má pọ̀ wá iṣẹ́ ló pọ̀ orí níyàwó. orí mi ṣọ́ mi jọ̀wọ́ má jẹ rìn. ẹ̀yin lè fún lédè ìlàyọ̀ Baby, rock my world, oh. take it easy. If I call on you, ooh. I'ma show my love. If I build oh. I'ma show my body, if I buy Show my family, I want is baby. Ẹ wo àǹtí mi, a níbi rẹ̀ ló níbi tó lọ o, jókòó tade tèmi, mo ò lọ bí kankan mo ti débi tí màmá gbé. síra wọn o ah, ṣé òye pé lè ti ṣe àràṣà see anybody there? No, sir. No, sir. No, Are you sure? Yes, sir. And you? You didn't see any traces at all? Not at all, sir. Officer, how far? Not at all, sir. What mì pé àwọn kan ti fún àwọn guys in your nìyẹn kó tó lè bá wa sí ìbàdàn. Wọ́n ti mọ̀ pé à But kò sí problem. What we're going to do now is this. A máa padà the station. A máa lọ re-strategize ara I'm going to make sure wípé a rí àwọn guys yẹn mú. Okay? Yes, sir. And let's go. Yes, sir. Go. Yes, sir. Go. tèmi nìkan. yes there. alẹ́ nobody. <laughs> mo ṣàtúwá dúpẹ́ wípé ọlọ́run wá bù ṣùṣù ó jẹ́ kó finú ṣoyún tí mo dẹ̀ mọ̀ pé láìpẹ́ láì jìnnà wà á fẹ̀yìn gbọmọgbọ. kò tó wá ní jálálù bàríkà nìkan a tún jẹ́ olùṣínà hmm. tó jẹ́ pé gbogbo nǹkan tá a ti ń fọkàn sí láti jọjọ́ ẹ̀ bá ṣe ń dé báyìí gbogbo ẹ̀ máa wọlé tán wá. ní rọrùn ọkọ mi mm. sórí àwọn Yorùbá máa ń pa òwe kan mm. wọ́n máa ń ní téèyàn bá ń sáré kó má tẹ̀ tó bá tẹ̀ eré kó má kú lókù kó má sá mm. sórí àwa náà ń dúró tẹ́lẹ̀ pé kí a ní owó rẹpẹtẹ kí everything wà òkè wọn gba tọ́lọ̀ ń dẹ̀ ti dé pé àsìkò ti tó ká a ní choice kò sí nǹkan tá a fẹ́ bọ́ lọ́n fà bọ́ mo kọ́ mọ̀ wípé ọmọ tí ọba máa bí nǹkan tó bá máa jẹ ó máa mú wa látọ̀run èmi náà dẹ̀ mọ̀ pé wọnú kì í ṣọlẹ̀ o kì í ṣọlẹ̀ hmm. so i'm happy. Hmm. well um, mo tiẹ̀ ní company kan tí mo fẹ́ supply granite fún lọ́la mo dẹ̀ mọ̀ pé ohun tó bá máa jáde ń bẹ̀rẹ̀ náà wà wà heavy díẹ̀ ẹ̀nà àwọn ibì kọ̀ọ̀kan náà wà tí mo tún ti ń fojú sí náà mo mọ̀ pé in fact ìròyìn ayọ̀ ó pọ̀ lọ́nà fún wa. ọlọ́wọ́ kúkú ṣe ìyanu. àmì o àmì àmì àmì o ṣé o ṣáà ní ìdẹ̀yẹ sí. no i'm okay. ibi mẹ́mọ́ yóò ti máa pa ẹ̀. Uh-uh, stop now. ṣe bọ́ mu ẹ náà ni. iṣu thirty five thousand rice thirty seven thousand dadi àbí ká fi èlùbọ́ sílẹ̀ bóyá ká dẹ̀ mú half owó èsì pọ̀ o. ẹ ṣáà máa ṣe tẹ́ ìṣe yẹn. wá níyìn ọlá ìjọ wo tiẹ̀ ni wọ́n travel ibi tó ń tó lọ Cyprus tó lọ. ṣé ẹ̀ ń bọ́ bàbá mi. ọmọ mi tẹ́ ẹ kó sí lọ tán alẹ́ ọ̀la ni bébì mi máa ń lọ. so yes dad Ola ni mo ń lọ. ilé ìwọ kò ti yá bẹ́ẹ̀. ilé ìwọ mi jẹ o ọmọ ah, ah. Cyprus kó mo lọ kò ṣe pé mi àti dáàdì ti decide ó kàn ní kí n lọ kí make inquiry kí wo standard of their education and kí n wo bóyá mo máa rí one or two things tí mo máa ṣe náà wọn ti decide now. bó ṣe jẹ́ ló sọ fún ẹ kì í ṣe pé mo ti sanwó stove mo mọ̀ pé ibi tó ń lọ ni pé bóyá tó bá lọ bí ọdún mẹ́ ọdún kan ní Cyprus máa tún ní kókó òun bẹ́ẹ̀ kó lọ́bù mi ni o mi ò tí ì sanwó school ẹ̀ fúnra ara ẹ̀ ló ṣú síbẹ̀ pé kí n jẹ́ kóun náà lọ sílùú yẹn pé tóun bá débẹ̀ ṣe bí three weeks ló lóun fẹ́ lò Ah, three weeks ni máa máa lò sá. so three weeks náà ló lóun fẹ́ lò tó bá bá padà dé láṣẹ máa mọ o bóyá UK ni kó ti lọ ṣe masters ẹ̀ ní o bóyá US ní o bóyá Cyprus ìdájọ́ sọ̀rọ̀. ẹ̀sìn sọ́yìn sọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ lójú tèmi bẹ́ẹ̀ ni pẹ́pẹ́ dáwọ́ mi. máa lọ fi bí ara ẹ. ẹ wo màmá oúnjẹ ilé ló ṣe pàtàkì sẹ́yìn èèlò ni gbogbo owó ta fẹ́ fún ṣòfò fún stọọ two fifty fún fún stọọ oṣù mélòó. àwẹ̀ ohun àṣelànà ó lè gbomi jẹ́ lójú ẹni lónìí ohun àṣelónìí ó lè pani lẹ́kùn mọ́dọ̀ láwọn.

bóyá kò tó mo <laughs> ní ọjọ́ kò ó kí ló dé. sáré kú bọ́ pẹ̀lú gbóhùn tó bọ́ ọ.

abandoned lọ́dẹ gbogbo ègún tí ń bẹ nínú bíbélì kò máa jẹ́ ti yín o ìṣọkùnrin yẹn ìṣọbìnrin yẹn ìṣọmọdé ìṣàgbàlagbà wọn bí ẹni mọ obìnrin yìí ẹni jí wọn ẹsùn kò dọjọ́ ayé mi ẹnikẹ́ni tó lọ́wọ́ nínú àárín lọ ọmọ yìí ó yá o máa gbọ́rọ̀ olúwa níbikíbi tó bá wà ò ní nífọ̀kànbalẹ̀ ò ní nídùnnú láyé wà á dààmú lórí ọmọ yìí wọ́n á fọmọ pa ẹlẹ́kùn yìí ò ní jèrè ọmọ ìgbẹ̀yẹ ò ní dá o. gbogbo èyí tí mo wí ó ti wá sí ìmúṣẹ ó ti wá sí ìmúṣẹ o orí yeye ni mo gùn wé àìṣẹ ló máa pọ̀ wá orí mi máa jẹ jìyà ó níyà orí yeye ni mo gùn wé orí yeye ni mo gbó àìṣẹ ló máa pọ̀ wá àṣẹ ló pọ̀ orí mi má jẹ́ jìyà ó orí mi ṣọ́ mi jọ̀wọ́ má jẹ́ rìn lọ́jọ́. come to think of it Mr. Debo Naija really change like three weeks tí mo lọ lọ everything is fucking changed. Hmm. àwọn gómìnà tí wọ́n ń try gidi gan o they are really really trying ìnira ẹ̀rù lóòótọ́ àwọn ọ̀gbọ̀n àwọn ọ̀ṣọ́ba wa ń mistake táwa máa ń ṣe ni pé a fẹ́ káwọn ìjọba wa ṣe everything fún wa which is not possible ó yẹ káwa náà lè help ara wa now ó yẹ ká lè help ara wa ah ah gbogbo wa ni government náà gbogbo wa ni ìjọba ah it is well ọlọ́run aṣáájú ìlú wa. ẹ gbà bí mo ní kẹ́ gbà àti ọ̀nà ẹ ló yá sílé torí ẹ̀ ní mo ṣe gba ibi tí mo ní kẹ́ yẹn náà já sílé náà. wẹ́ ẹ bí ẹni rin Ìbàdàn inú Ọ̀yọ́ ni ọ̀hún ilé ibi ilé so kò síbi tí a gbà tí a nílé so arábìnrin. Well, I'm still good with that since tó yẹ pé ibi tá a gbà yín náà máa já sílẹ̀ o kò fẹ́ fojú mi lóúnjẹ ni mo ṣe ní kẹ́ gbà it's fine no worry it's fine. so mr devo tẹ bá ti débi tán tí ta bike ń bẹ yẹn kẹ́ park so i can get one. All right. yeah. Be try you. Yeah, you click Yes, yes, yes. dáàdì dà dáàdì dà. kí ló ṣẹlẹ̀ jáde nípa dáàdì da àní dáàdì nǹkan dáàdì kọ́ sẹ́. ìnàlá dà. dáàdì dà. dáàdì dáàdì kí ló ṣẹlẹ̀ ọmọ dà ìmọ̀ olójà wọlé yìí. ẹ eh, eh, wọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe tọ́ pé kí n lọ gbé wọn wá àtijọ́ ń bọ̀ mo ti gbé wọn rẹ́dì àti wá bọ̀ bá ṣe ń bọ̀ báyìí wọ́n á ní àwọn fẹ́ ra bọ́ọ̀lì. sọ̀rọ̀ jáde. wọ́n ṣe bọ́ọ̀lì nípa bọ́ọ̀lì báyìí mo kàn gbọ́ gbàù ni. bọ́ọ̀lì gbàù ti wá òkìrì ní ọ̀la ni. ìgbà wo kí ni ìgbà wo kọ́ ni ìbọn ni. ó máa ní mo lọ rí. orí yeye ni mo gùn wé àìṣẹ ló máa pọ̀ wá orí mi máa jẹ́ jìyà ó níyà o. ọmọ burúkú ò ṣeé fi fẹ́ kó pa jẹ o ọmọ burúkú kò ṣeé fi fẹ́ kó pa jẹ tẹ́fẹ́ máa bínú bẹ́ẹ̀ ṣe ń bínú yìí ẹ máa ṣìwà wo Débíládé ṣọ́ ara ẹ̀ ṣọ́ ara ẹ̀. lọ́ńdọ́ lọ́hùn mo fẹ́ kó bá mi bí àtìgbà tí ìyá ẹ̀ ti dà òun àtàbúrò ẹ̀ lẹ̀ ṣé ìbọ̀kọ́ wà tí mo ti fi jẹ́ ń yà rẹ̀ àtàbúrò ẹ̀ gbogbo nǹkan tó fẹ́ pátá òun ni mò ń ṣe fún un bá mi bí kí ni mo ṣe fún un big auntie, eh? Hey, Auntie Lijati, I come on, we're indoor throughout. We can't even go house. We can't go out with friends àwọn ọ̀rẹ́ wa wọ́n máa lọ sí pati go for pool party akó mọ́ wa nínú ilé mi títì. ṣé torí ẹ̀ ló ṣe gbọ́n sí dáàdi yìí. a máa fẹ́ràn náà. òótọ́ ọmọ mi bá fẹ́ lọ sí junction bẹ́ẹ̀ ló fẹ́ lọ ra nǹkan lásán àfi bí ìhòòhò lọmọ mi wá rìn àfi bí ìhòòhò bí ẹni tí ò wọ̀ nǹkan mi jọ mi bí kí ni mo ṣe. Big ass, stop it. This place is expensive. You know what you, you, you do for me now? Just don't wọlé lọ́jà yìí. ẹ gbà mí ọ̀dà mi sùúrù lẹ máa ṣe o. ẹ wo pẹ̀lẹ́pẹ̀lẹ́ lẹ máa fi bá wọn wí o you have to use wisdom to handle this matter kò gba tipa kò gba gìràgìrà rárá ẹ máa ṣe sùúrù tó pọ̀ ni ilé tí mo wò yìí ó ti yáwọ́ tọ́mọ yín lọ́wọ́ ó ti yáwọ́ tọ̀ sùúrù náà lẹ máa ṣe wisdom lẹ máa lò tẹ máa fi máa bá wọn wí o ṣé ń gbọ́n kan tí mò ń sọ bọ̀dá mi. ọ̀rọ̀ ẹ̀ ti wá sùn báyìí ọ̀rọ̀ ẹ̀ ti sùn báyìí. ẹ̀ jẹ́ kó sùn yín o. Venha! Venha! Rápido! Bora! Bora! Move it! wà kí ni ọjọ́ tẹ̀ bá bá yìí o guy ẹni ká ṣèkọ́ta wá ṣe ń bà ọdún ṣàkókò. dáró pàdé lónìí ó lè pani lẹ́kún bọ́dọ̀ la máa ò bàjẹ́ sẹ́yìn abọ́ èrà kúnníkun bíi tá a ti jẹun lóòótọ́ adániwáyé lè dán ni o àfọwọ́fà lè fàdán tán sáyé ni. lẹ́yìn ìgbà tí ṣẹ́gbọ́ alẹ́ ní tó wà nílẹ̀ ká máa fi yíwọ́ padà. àwọn kan tó ń discover pé gbogbo business tá a bá ní ká dáwọ́ lé báyìí gbogbo ẹ̀ kàn ń parẹ́ ni ó kàn ń parẹ́ ni ó ń parẹ́ ni èmi ò tún ka kọ́rọ̀ náà bákan náà àfi ìgbà tó jẹ́ pé ìyàwó àtọmọ wọn dẹ fòṣọlẹ wọn kú níjọkùn náà wọn á wò pé alábọrun ti ń dẹwù ah. ìyẹn mo ṣe ní kí a ti ro mi kó mẹsẹ tó léwu kí n tọyín wá kí n mọ àwọn tó ń gbénú òkùnkùn tó ń tafà sí mọ́lẹ̀ ẹ ta láṣẹ tó bá jẹ́ni ta lè lọ́bẹ̀ ká kúkú lọ́bẹ̀ kó dáríjì wá o ti ń débi pé wọ́n fẹ́ máa gbẹ̀mí o o ti fẹ́ máa gbẹ̀mí o. báwo ni òkú kò ní wọ. ọ̀dà ẹ fọkàn balẹ̀ èèyàn ní wọlé pa kó sunkún wọlé pa báyìí kọ́ mọ́ lẹ́rìn jáde èèwọ̀ ni kí ló bá sì kan òkè tó kàn sáré ó ní bí táwọn bá ṣe é ṣe jẹ́ ká bá fa nígbò náà. tó àwọn tí ń ta fún orí tó báyìí. àṣàyè sọ̀rọ̀ gbẹ́ni parapetu ju alápẹ̀jù ọ̀lẹ́nu pẹ̀lẹ́pẹ̀lẹ́ agbára àwọn iwájú ọgbọ́n ọgbọ́n ẹ̀yìn ọgbọ́n ọgbọ́n olùdókòtò ọlọ́kàn àwọn òsì àárín ọgbọ́n àta ọ̀run wọn fi fi pé mọ́tò lù fọ́ bá fẹ́ mọ lójú ayé náà bá a bá fọmọ lẹ́sẹ̀ àárín wàsà wàsà wàsà wíwí. ní méjì òtúrá orí kọ̀ aríkọ̀ tá à ń sá aríkú tí ó pa ní amọ̀mọ̀ ń béèrè ọ̀rọ̀ tá a bá mọ̀ tá a bá tún bí ní amọ̀mọ̀ fàjà adíákùn akàn èyí tí ń lọ rè béèrè ẹ̀jẹ̀ lọ́wọ́ gbé tí baba ńlá kù gbé kan mọ̀ ṣẹ̀jẹ̀ bí o ẹjẹ́ wò yẹ tó béèrè ọ̀rọ̀ wọn. ọmọ sí o ifá ní kẹ́kọ̀ọ́ kan balẹ̀ ifá ní gbogbo òkú lọ yín tó ti lọ gbogbo ẹ̀ ló padà tó ṣùgbọ́n gbogbo Ifá nìkan bàjẹ́ o. Nǹkan ti bàjẹ́ o. Ẹ wo Ifá ọjà náà. Ah. Ṣé rí mo kàn mọ́mọ́ gé kúrú kéékèèké ni kí n bá ní kí n tẹnu bọ ìròyìn tó ti ṣẹlẹ̀ àní kúrò ń bí lọ́la. Hmm. Kò sí tó bá bá mi jẹ́ bí pátá adájú òde tuntun. Èdè òde tuntun. Òde tán. Ọlọ́ba ni ẹ̀rí sí o. Bàbá ń bá mi rẹ̀ Ifá ní aláàánú ìrìn ní ìlú ìlẹ̀ bá dé ẹ̀ máa ń tọ́ bá kú kó sì dà bẹ́ẹ̀ ṣùgbọ́n kò tó rárá ẹ túbọ̀ múra sí ẹ sì wúlò ní. ẹlẹ́ẹ̀kejì ibikíbi tẹ́ ẹ bá ti rí tí wọ́n bá ti ń sìnkú mọ́ ẹ kò yẹ̀dú kẹ́ ẹ débẹ̀ bẹ́ẹ̀ bá wá débẹ̀ ẹ tọ́ bá ẹ fún ọ lówó. ṣé ẹ wá rí ọmọ tí wọ́n ń kó mọ́ rẹ̀ jọ́nà gangan ẹ gbìyànjú kẹ́ ẹ fi ẹlẹ́dàá rẹ̀ tọrọ gbogbo owó yẹn ti lọ kí ẹlẹ́dàá ọmọ náà tọ́ sàánú tí n bá ti lọ síbi oníkùnrin rẹ̀ tí n bá ti sọ bẹ́ẹ̀ ṣó ti tán ṣé bí kan náà ni. ó dàbí mo ṣe wo ìgbà wọn yóò bẹ̀rẹ̀ tó bí oṣù bá méjì sí mẹ́ta ẹ̀yẹ mọ̀ jù fún yẹn mọ̀ jù ọlẹ́. kí n máa tọ́ kí n máa tọ́jú bọ́lé ilé oníkọ̀ọ́mọ káàkiri. sílẹ̀ ìlú tó wà ní ẹ máa pẹ́ tó máa tẹ̀ ti bàjẹ́. ẹ má kàn bèrè náà ni àtúnṣe la fẹ́. ẹ̀mí rò pé tí n bá ti lọ́ọ́ bí ẹyọ kan ti tán ni. irọ́ o irọ́ o. kí n máa tọ́jú bọ́lé. bẹ́ẹ̀ ni. gbogbo tó bá ti ń ṣẹ̀kọ́ pátápátá ìpínlẹ̀ kẹ́ máa dúpẹ́ lẹ́yọ̀ kọ̀ọ̀kan kí ẹ sì mọ fún wọn lówó ẹ máa dùn wọn nú kẹ́ bá máa pè lẹ́jọ́ wọn ká ẹnìkan ìgbàlúbọ́sà kò ẹ̀fọ́ béèrè ohun ò lànà bá dé lónìí o jọ̀wọ́ dákun má ṣe purọ́ mórí. máa rántí ọ̀la ọ̀la ọ̀la tí ó ṣẹ̀ṣọ́ ohun.

ẹ káàsán. ẹ jọ ẹ má bínú ṣé wọ́n ń ṣe pati ń bì ní. wọ́n ń dìbò ni. Ah, ẹ má bínú kò tá para nà kò tá para mo kàn fẹ́ béèrè bóyá wọ́n ń ṣe kò mọ́ ń bí ni o àbí bóyá wọ́n ń ṣe ìyàwó. òkú náà ń ṣe níbí o. you see òkú náà ń ṣe ń bí ẹ wo aṣọ ńlá kọ́ lèèyàn ńlá mo rí i pé ẹ̀ ń fojú bá mi lọ́lẹ̀ bá mi lókè àwa náà ń ṣèyàn bẹ́ẹ̀ tẹ́ bá mọrú èèyàn tá a jẹ́ ni ẹ̀ mọ̀ pé máa dá wa lóhùn dáadáa kí n má bàa ṣí léyà náà ló jẹ́ ń béèrè ilé oníkòmọ ni address tí wọ́n fún mi. ẹ kú ọ̀rọ̀ èèyàn ó jàre. ẹ ǹlẹ́. kí ló dé tó ń sọ̀rọ̀ ságbàlagbà bẹ́ẹ̀ ẹnu ẹ̀yìn ò ní kú bẹ́ẹ̀ sádùkú bàbá yìí mhm. nípa ẹ̀. ẹ ṣe. tó o kọ̀wé sí àwọn ẹ̀ aboyún mo ṣòfò mọ́jọ́ ẹ pẹ̀lẹ́ ẹ kújọ mẹ́ta bẹ́ ṣe rure lágbára ọlọ́run ẹ máa sọ rè ẹ rí ewé tẹ máa ń wò yẹn lórí igi ẹ mọ̀ pé tó bá máa jábọ́ kò ń nigi lára ìrọ̀rùn ló fi máa ń jábọ́ igi ò ní mọ̀ ìmí àtúnú ìjọkùnlẹ̀ yín pẹ̀rẹ̀ lọ́lọ́ máa ṣe ẹ ní mọ̀ nira lágbára ọlọ́run ẹ jọ ṣé mo náà ń fà ní àti bèrè ẹ ẹ bẹ̀rẹ̀ kò sí wàhálà. oyún inú yìí ó di oṣù kẹlò àti pé báwo ni wọ́n sọ fún yín lọ́sítútù pé ẹ máa ní bíbá ẹ̀ lọ́wọ́. ṣé kò sí. ẹ kó má bàa sí náà ni ẹ ṣẹ̀rẹ́ mi tí mo tẹ̀ ń wò yìí máa ń bonire yọ máa ń bonire jó tó bá ń ṣílé ó máa ń wù mí kí n wà ń bẹ̀ tó bá ń ṣèyàwó ká wà ń bẹ̀ tó bá ń kó mọ ká wà ń bẹ̀ mo wá fẹ́ mọ exactly date tí wọ́n fún yín so tẹ bá bímọ yẹn irú ọjọ́ kò mọ ẹ kàn fún mi ládírẹ́sì ilé yìí irú ọjọ́ kò mọ àwa náà lè wá jókòó àwa abọ́lọ́mọ yọ abọ́lọ́mọ jó tí mo ṣe bèrè. ṣẹ́ẹ̀ṣì rẹ̀. kí la dé kí lẹ jù. àbí question òpònú wo lẹ ń béèrè lọ́wọ́ mi ṣé ẹ fún mi lóyún ni àbẹ́yẹ lọ́lọ́run tó ṣe síbẹ̀. ṣé o wá forúkọ àwa bá yíyọ lọ́jọ́ kò mọ ni. ó dàbẹ̀ ti ṣe é o dábàá ṣe ẹni máa béèrè question ṣì lẹ́yìn bàbá òfò bàbá rádaràda mo fẹ́ bónire yọ̀ká bónire jó ni. bá ò bá jẹun sẹ́yìn. èmi ni ẹni àkọ́kọ́ tí ó kọ́kọ́ rọkọ̀ nílùú ọlọ́run àwọn èèyàn àdúgbò wa gan wọ́n bá mi ṣàjọyọ̀. tílẹ̀ wá mọ́ tí mo ní kí n rè wo ọkọ̀ níbi tí mo gbé sí àfi lápẹ́ bàbá ọkọ̀ níbi tí mo gbé sí mọ́ gbogbo ayé ń pè ní ọkọ̀ abàmì. gbogbo àwọn tó ń gbọ́kọ̀ rẹ̀ wọ́n bá gbé tí kú tí wọ́n ti dárò. o ò lè rí mi pa o ìjálá ẹni bíi fáwọn. àdánwò kúra kúra wọn sí. ọlá ilé ṣe bá wọ̀ wá. ó jọ wọlé sí ìjọba òṣìṣẹ́

tẹ̀rọ́kọ̀ tẹ̀ wo má kàn lórúkọ ẹ̀ bọ́ọ̀ṣà da ìlú. it's just a car. fáìsì òṣòǹdà àjẹ yóò jẹ díẹ̀ kó máa bá tiẹ̀ lọ báwọn mọ́tò ìṣèyí nìyẹn. bámi bámi bẹ́ẹ̀ni. Ah! báwo ni mọ́tò tóyìnbó ṣe ṣe máa máa pààyàn kí mo dẹ̀ máa fọ́ ọkọ̀ mi. òwe kí ni ṣebí fọ́tò ni kí ni. wọ́n ṣe fọwọ́ kàrà kọ̀ọ̀kan kan tó jókòó ni ẹwọ́n ti kú. iná olólùwọ̀ gbọ́dọ̀ kú náà. wọ́n kò sọ́lá olúwa mọ́ ikú olúwa ló kù. ni ọkọ̀ bá di abàmì. ká ní pé ìṣẹ̀lẹ̀ yóò tójú mi sẹ̀. ìbánirọ̀ ni wọ́n pa. wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ibẹ̀ nílẹ̀ Yorùbá oògùn abẹ́nú gbọ̀ngàn oògùn bẹ́ẹ̀ o. ìgbà fún àjọ àṣìjọ ìtàn ọmọ awítẹ̀ mi ni pé àwítàjú ní tó jù. what àwítẹ̀kọ́ orí ló ń ta ẹ̀. ta ló sọ yín pé kó o máa jó lọ òun wà lẹ́yìn ẹ̀ báyìí wọ́n fún ẹ ní promotion nínú iṣẹ́ ìhòdẹ̀ bá tí mo wà láyé tí mo wà láyé tí mi ò tí ì kú. ibo ló ti mọ wúmọ̀ yẹn mọ́ ṣé ìwà tẹ mọ́ra níbi kan tẹ́lẹ̀ ni àbí kílẹ̀ jọ papọ̀ ẹ fi ní tutù inú màmá pa ewu màmá kọ́ra ó màmá pọ̀ fọ̀ ni come back here. jẹ́ kó tẹ̀lé ẹ máa ṣe kó máa fojú sí i. ọ̀gá gbóríyìn fún ẹ̀gbọ́n náà wá ń bóyún òsì àbójú mi kọ́ ni wọ́n ṣe mú ẹ wá bíbá yìí. ìgbàgede ayé ni mò ń lọ ọmọ ogun ni màá kọ. I have been diligent with my work, please. Ìjọ ẹ má jẹ́ kí n me? envelope It's a must you open that letter, please. I am sorry. Jẹ́ kí n lọ bá wọn. Ṣé ẹ bá wọlé tí wọ́n sọ̀rọ̀ ìdí? Tí wọ́n sọ̀rọ̀ ìdí? Ta ni? Ẹlẹ́sìn nǹkan kan fọ́gà. Ṣé mi rántí béèrè lọ́wọ́ wọn pé kí ẹ ṣe kó tó di kọ́dá yín dúró? Ṣé wọn ò mọ̀ yìí pé àgbá òfìfo nìkan ló sọ. Everybody ló ń rojọ́ ní o. Wọ́n ní pé gbogbo kádàrà wọn létí mi pátápátá. ó ti gbọ́ fún ẹ ṣé bí wọ́n ló mọ ṣẹ̀ṣẹ̀ ìwọ nìkan láyé ọ̀gá. bẹ́ẹ̀ ni wà lẹ́nu géètì ó fẹ́ wọlé ní tó ń tilẹ̀ ní ẹ̀sọ́ tó ti máa wọlé. ẹ ṣàkíyèsí. ìyàbọ̀ èrè àkúnníkùn tá a ti jẹun lóòótọ́ adániwáyé lẹ́dàn ni o àfọwọ́balẹ̀ fàdán tán sáyé ni. ẹ káàbọ̀ ẹ kú òde òde òdò mi. in short tẹ̀gàn ni ẹ. Nígbà tí mo dúró títí tí mi ò rí ẹ, mo á wò pé appointment mo ní pẹ̀lú Fọlárìn pé kí n sáré lọ kárí ọdún nǹkan tó wà nílẹ̀ náà ni. Ẹ kò sí wàhálà bọ̀ ìfẹ́ mi mo mà rí mú ilé ní ètè máa sọnù. kí ló ṣẹlẹ̀. ṣebí bí mo ṣe ń bọ̀ láti pa sí ń bá pàdé bàbá kan gẹ́gẹ́ bí ọmọlúwàbí mi tiẹ̀ kí wọ́n dáadáa bàbá ẹ káàsán rárá tí bàbá ìbá wọn dáhùn ẹ ọjọ́ lè máa bímọ. kí n tiẹ̀. ó yà mí lẹ́nu mo rò pé ṣẹ́yìn lẹ ṣe síbẹ̀ ni àwọn olóyún oṣù lámọ̀ àmọ́jọ́ ọlọ́run ló ṣe síbẹ̀ ọlọ́run ló di ẹrù ẹ̀ tó bá dẹ̀ tó àsìkò tó fẹ́ tu òun náà ló máa tu ewu ti ń láti máa béèrè question kọjọ ni máa bímọ lọ́wọ́ mi. ṣé kò ṣàfọwọ́ra ẹ nínú rárá ah, o ò dẹ̀ gbowó lọ́wọ́ ẹ̀. Ah, ah, baby ṣé o trust mi mi gbowó lọ́wọ́ ẹ̀ kò rọjú mẹ́nu. ah not at all. báyìí báyìí sìn wọnú ilé lọ lọ mú anointing oil kó mú kó dẹ̀ fi ra ikùn ẹ dáadáa ẹ kó má jẹ́ pé àwọn arógo ṣáájú ológun yẹn ni o. ó yẹ mí náà lẹ́nu ẹ má bínú o ṣé kìí ṣe bàbá kan báyìí ó ga ẹ eh, ẹ eh, ó ga díẹ̀ ó dúdú ó dúdú bẹ́ẹ̀ ni ó níkùn ah, òótọ́ ni ó níkùn ah, ó mọ eh? àwọn náà ní bóyá má ṣe nìyẹn ojú ah, olókùúta lọ lánàá tá a ti lọ dáná fún wọn ìṣe náà wá tọ́wá béèrè pé ṣé ìkómọ náà ṣe ń bìbà bọ́dà sọ́mọ́ mo ní rárá mo bú wọn gan o. ṣé wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ ti pẹ́ o. ti ń ṣe bẹ́ẹ̀ ti o ẹni tí ó júwe yẹn bó ṣe rí gan nìyẹn. exactly bó ṣe rí nìyẹn ó dúdú ó lómi lára díẹ̀ ó ní kù díẹ̀ báyìí. tí ọlọ́run bá ti fi ọ̀tá ẹni hàn ni kò lè pani mọ́ torí tó bá yọ ọlọ́ọ̀kan báyìí wọ ìyàgbá báyìí ẹ̀yin méjèèjì ẹ ti di ọ̀sán àtòru ẹ gbọ́dọ̀ pàdé mọ́ má jẹ́ kí wọ́n sọ ọmọ mi ọmọ pálákọ̀bí ni má jẹ́ kí wọ́n sọ dídakúdà o bóyá àwọn arógun ṣáájú ológun ni o ah, ẹ gbọ́dọ̀ pàdé mọ́ o o ti dámọ̀ dáadáa. bẹ́ẹ̀ ni mo dámọ̀. Ah mọ̀ ah! tiẹ̀ ló wà yìí o mọ̀ tiẹ̀ ló wà hospital hospital pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ìwọ bá mi lè mi ò ẹ ṣe mo dúpẹ́ ẹ ṣe pẹ́ ṣe ọ́. amọ̀wọ̀ ọ̀rẹ́ lẹ́yìn. àmì ò ìròyìn èmi àti bàbá yín kò méjì. àmì ò. díje èmi ò yí pé wọn tó ṣe é kó ti máa pé o. gbogbo wa. àmín jésù ojú òde ní tiwa. gẹ́gẹ́ bí gbogbo a ti mọ̀ pé a wá fún ìsọmọlórúkọ ọmọ wa ní ọjọ́ títí èmi mo gbàdúrà lórúkọ jésù èyí ò ní já sí mọ́. àmín jésù. pẹ̀lú ọ̀rọ̀ tí a máa ń bára sọ ẹ jẹ́ ká sí bíbélì wa sí ìwé genesis orí kejìdínlógún ẹsẹ̀ kọkàndínlógún ó wí pé nítorí mo mọ̀ pé òun fi àṣẹ fún àwọn ọmọ rẹ̀ àti fún àwọn ará ilé rẹ̀ lẹ́yìn rẹ̀ kí wọ́n tó máa pa ọ̀nà olúwa mọ́ láti ṣe òṣìṣẹ́ àti ẹ̀tọ́ olúwa tó lè mú ohun tí ó ti sọ fún abraham wá fún un sí ìmúṣẹ kí ni nǹkan tí à ń bára wa sọ léyìí ọ̀tọ̀ òun ni ká sọ ọmọ lórúkọ ọ̀tọ̀ ni kí ọmọ yẹn máa hùwà orúkọ tí a sọ tá a bá ní a sọ ọmọ ní Jòhánù tó ń jalè káàkiri àbá asọmọ ní pétérù tó ń gbébọn káàkiri kò yẹ kó rí bẹ́ẹ̀ bàbá àti ìyá ọmọ ọlọ́run tó ti fún yín ní ọmọ yín á fún yín lágbára láti lè tọ́ gbogbo ohun tẹ́ ẹ máa fi tọ ọlọ́run á jogún ẹ̀ fún yín gbogbo àwọn tó dẹ̀ wá tó wá bá wa sọ ọmọ yín lórúkọ ẹ jọ̀ọ́ torí ọlọ́run ẹ má sọ pé bóyá ẹ rí ọmọ kan níta pé torí pé ẹ̀yin kọ́ lẹ bí kẹ́ má sí kí ni o kẹ́ sọ́nà torí kí ni ìwúlò pé asọmọ ní Jòhánù ó Peter tí ó yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kò sí kìrìsìtẹ́nì nínú kíni nínú orúkọ yẹn ọlọ́run adẹ́wà pẹ̀lú gbogbo wa lórúkọ jésù orúkọ tí a máa sọ ọmọ yìí ni Jòhánù Jòhánù Ṣẹ́gun Ṣẹ́gun Fẹ́mi Fẹ́mi ọmọ àràbà ọmọ àràbà. ẹ jẹ́ jẹ́ ká tún pè lẹ́ẹ̀kan sí ṣẹ́gun. Joanu, Joanu, Ṣẹ́gun Ṣẹ́gun Fẹ́mi Fẹ́mi ọmọ Àràbà ọmọ Àràbà alágbàdo ọkọ wa. nísìnyí a máa máa ta ọmọ ẹ ní kíni o ní ọrẹ ohun tẹ́nì kọ̀ọ̀kan bá ní láti fi ta ọmọ ẹ lọ́rẹ ẹ máa bá wa wá sí iwájú ẹ jọ ẹni tó bá ní nǹkan láti fún ọmọ. èmi ni màá jẹ́ ẹni àkọ́kọ́ láti kọ́ san owó orúkọ àti owó ọmọ ṣe wá rí owó tí mo fi sílẹ̀ fọmọ náà lè lálùbáríkà àti pàápàá èmi alára kí gbogbo ìkorò mi tó lọ kó lè padà wá owó náà lọ. tẹ́ bá fi owó yẹn sílẹ̀ ó yẹ bẹ̀rẹ̀ kó mú owó yẹn bẹ̀rẹ̀ kó mú owó yẹn ah, ẹ̀yin ẹ̀rìn mò ń bọ̀ ó máa yẹ yín alàgbà ó máa yẹ yín ẹ má wọrí láti ìgbà tí ìyàwó mi ti wà nínú oyún ni wọ́n ti mọ́ nítorí ẹ̀ títí tó fi di ọjọ́ ìkómọ àwọn bàbá àwọn gangan ni arógo ṣáájú ológo wọ́n ní bí wọ́n ṣe máa ń lọ káàkiri gbogbo òkómọ nìyẹn tí wọ́n máa ń fi owó ra àìsíkì àti kádàrà ọmọ tí ó wáyé ẹ̀wájú yẹ́nì bàbá yóò ní fún mi báyìí ó ní lọ́dún dádì wọ́n ní gbogbo ilé oníkòmọ tí ẹ bá lọ lẹ ti ń fi ìṣẹ̀dá ọmọ tuntun tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ kí ló dé ẹ̀ṣẹ̀ ó lẹ́ṣẹ̀. Hmm. alàgbà wọ́n lẹ́ni tó béèrè ọ̀rọ̀ ló ń wádìí ẹ̀gbọ́. pínrín hmm. mi ò fọmọ ṣẹ́ṣọ́ o mi ì dẹ̀ fọmọ ọlọ́mọ jóògùn mi ò tún lè máa kó ẹ̀ṣẹ̀ mọ́ ẹ̀ṣẹ̀ tó ti wà lọ́rùn mi àwọn èèyàn náà ń rò bẹ́ẹ̀ ẹ jẹ́ n sọ irú èèyàn tí mo jẹ́ fún yín díẹ̀ iṣẹ́ wọ́dà ni mo ń ṣe ibẹ̀ ni mo ṣe tí ó dẹ̀ jẹ́ mi lọ́wọ́ òun ni mo ń ṣe tí mo ń fi rí àánú gbà àánú ń wá mi wá lọ́tún ó ń wá mi wá lọ́sì eré ń wá mi wá níwájú ó ń gbẹ̀yìn wá mo ṣiṣẹ́ wọ́dà yìí débi pé mo fẹ́ yàwó mo bímọ mo lówó mo kọ́lé mo ralẹ̀ mo ra mọ́tò kò sí ohun tí mi ò ṣe mi ò sọ pé mo ní owó yẹn débi pé ìntayé ò ní rí o àmọ́ mi ò rí ohun tó lówó ń ṣe tọ́lọ́hún gbàdúrà mi tẹ́mi ní ó bá wọn ṣe ṣàdédé ni gbogbo nǹkan kàn dédé já wálẹ̀ gbà wọ́n kọ́kọ́ lé mi níbi iṣẹ́ láì san pension láì sọ fún mi ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ mo á wò pé wẹ́ iṣẹ́ ìjọba náà ni omi kú ti wà lámùtẹ́lẹ̀ ìjẹ́kadẹ̀ máa mú nínú àwọn owó tó ti wà lọ́wọ́ wa àti àwọn nǹkan tá ti gbé ṣe nígbà tá à ń ṣiṣẹ́ ìjọba yìí tàbá kó owó tàbá kó lé bísínẹ́sì kan báyìí ó lè má jọ̀sẹ̀ méjì ó máa tán tàbá tún mú bísínẹ́sì míì àbí tán fi lọ̀ wá ó lè má ju oṣù kan lọ ó ti parẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ gbogbo dúkìá ṣe parẹ́ ni. ẹ gbọ́ mi ah! ìgbà kan ìgbà kan lèmi ń mansion ṣó dáa kí eyín tó ti ń jẹran ó tún ṣe máa jẹgun ṣó dáa kẹ́ni tó ti ń sunú mansion ó tún ṣe máa sunú búkà ẹni tó ti ń rí légbé kó máa san abẹ́ gádà kò dáa ẹ wò ó gbogbo nǹkan ló tán níbi tí ọ̀rọ̀ náà lè dé ìyàwó àtọmọ ọ̀sán kan òru kan ni wọ́n fi fò ṣánlẹ̀ tí wọ́n parẹ́. Jesus Christ ọ̀rọ̀ ah, ẹ̀yin náà sọ bẹ́ẹ̀ eléyìí ló mú mi fèjì kẹta èmi náà wá mo fẹ́ wojú ìtú sọ́rọ̀ ara mi pé kò yẹ kó máa rí báyìí ibi tí mo ti fẹ́ wojú ìtú wọ́n ní the only thing tí mo lè ṣe tí gbogbo ìkólọ mi fi máa padà wọ́n ní kí n máa lọ sí ilé oníkòmọ tí n bá ti rí tán bá ti ń ṣèkómọ tí n bá ti débẹ̀ kí n kàn fi ìṣẹ̀dá ọmọ tuntun kí n fi tọrọ àforíjì èmi ò mẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ wọ́n ní tó bá ti pẹ́ tí mo ti ń ṣe léyìí ọlọ́run á dáríjì mi ìkólọ́ mi á padà ó tàn ẹ̀dán wá yí sí pé àbí mo fẹ́ fọmọ ṣògùn owó àbí mo fẹ́ fọmọ jóògùn ṣé màá tún máa kẹ́ṣẹ̀ mẹ́ṣẹ̀ tó ti wà lọ́rùn rárá o ohun tó ṣẹlẹ̀ nìyẹn o ọ̀rọ̀ yín wá yé mi báyìí tẹ́ bá wà ń bẹ̀. ọ̀rọ̀ yẹn yé mi báyìí ṣùgbọ́n ọlọ́run ló lè tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ tó wà ńlẹ̀. Hmm ẹ jẹ́ ká gbàdúrà. ìyẹn ló kéré jù. ẹ jẹ́ ká gbàdúrà. Hmm. ẹ jẹ́ ká gbàdúrà. bàbá ní orúkọ jésù. àmín. ọmọ ní orúkọ jésù. àmín. ọlọ́run tó dáyé tó dá ọ̀run ọlọ́run tó nílẹ̀ tó lohun gbogbo. kábíyèsí. àwa síwájú rẹ àwa ọmọ rẹ gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ wa dárí ẹ̀ṣẹ̀ wa jì wá. àmín. wá síjú àánú wò wá. àmín. bàbá ìwọ ló mọ ohun tó wà nínú òkùnkùn bàbá ní orúkọ jésù wá tàn mọ́lẹ̀ sọ́nà. àmín àmín jésù kristi olúwa wa àmín ẹ jókòó ẹ jókòó. dáàbì ìṣípayá tí ọlọ́run fi mọ̀ mí mo rí ẹ̀jẹ̀ lọ́wọ́ yín mo rẹ́jẹ̀ lọ́wọ́ yín mo dẹ̀ rí ọmọ kékeré ọmọ kékeré kan tó ń sunkún kíkorò omi náà ọmọ yẹn bàjẹ́ gan-an ó ń sunkún kíkorò gan-an gidi. Alaba. Sá. Ṣé tó túmọ̀ sí pé ẹ̀ ń rò pé bóyá mo pa ọmọ kékeré? Ah, mi lè sọ pé ẹ pa ọmọ kékeré ṣùgbọ́n ẹ̀jẹ̀ tí mo rí lọ́wọ́ yín yẹn ó ní í ṣe pẹ̀lú ọmọ tó ń sọkún kíkorò. Rárá o, bóyá kẹtún bá mi tún bọ̀rọ̀ kẹtún pọ̀ fi ẹ̀mí kẹ bá mi fi darí àti kẹ bá mi fẹ̀mí gbé dáadáa sí i rárá o. ìwé númérì orí kẹtàlé ní ogún ẹsẹ̀ kọkàndínlógún ó sọ wípé ọlọ́run ò kí ń parọ́ ọmọ ènìyàn ló ti kí ni ló máa ń parọ́ ọlọ́run ọlọ́run ò kí ń ṣèké láéláé ẹ mọ̀ ìmọ̀ràn tí mo lè gbà yín ni pé bóyá kẹ́ lọ sínú ìṣémọ́ àti ìṣéra fúngbà díẹ̀ ẹ lè ṣe nílé yín tàbí kẹ́sí ní inú ìjọ ọlọ́run tẹ́ ẹ bá ń ṣèṣe mọ̀ yín ọlọ́run máa ṣe kí ni á tún tàn mọ́lẹ̀ sí fún yín ju bá a ti rò lọ. ẹ ṣe àbàbà kí n kún fún àwẹ̀ àti àdúrà. bẹ́ẹ̀ ni sàn kẹ́kẹ́ nínú ìsímọ́ ẹ máa máa gbàwẹ̀ ẹ máa gbàdúrà ẹ máa òun mo sọ pé ẹ máa wà nínú ìsímọ́ àti ìsíra. ó yé mi àmọ́ ìjọ mo fẹ́ bẹ̀bẹ̀ kò sílé kan pàtó tí mo lè jókòó pé mo ń ṣe ṣé mo lè wá ṣe nínú ìjọ mi. ẹ lè ṣe nínú ìjọ tẹ́ bá ṣe nínú ìjọ gan òun ló dáa torí a tún máa bá yín fẹ̀mí sọ́nà lé lórí nǹkan tọ́lọ́run bá dẹ̀ fi wọ̀n wá lórí ẹ̀ a tún máa ṣàlàyé a máa gbé ìgbésẹ̀ lé lórí ọlọ́run adẹ́wà pẹ̀lú gbogbo wa ojú òde ní tiwa. mo ṣetán àdàdà sí wàhálà thank you sir. ọ̀la ọ̀la tí ó ṣẹ̀ṣọ́ ohun tá a fẹ́ ní ṣe tá a fẹ́ ní ṣe. ohun bá gbé sálọ máa ká ẹnìkan ìgbàlú. ó ṣe ọmọ ó dúpẹ́. dúpẹ́ ọlọ́run o mo dúpẹ́ orí àná mo tún dúpẹ́ orí mi orí etí kì í yẹ ẹnì kẹ́kẹ́lé ní ọlọ́run ọba ẹ̀wá darí ẹ̀ṣẹ̀ ń dì mí mo dúpẹ́ pé mo rí àwẹ̀ tó nígbà ẹjọ́ jẹ́ ìtẹ́wọ́gbà nítorí pé ìwé mímọ́ sọ wípé ìwọ yóò ṣe àánú fún àwọn tí ìwọ yóò ṣàánú fún ẹ dárí ẹ̀ṣẹ̀ mi jì mí ọlọ́run wa ẹ ṣàánú fún mi ẹ bá mi dá gbogbo ìkólọ́ mi padà ẹ jẹ́ kí n mọ ibi tí ogun ti ń jà jésù olùkọ́. nǹkan kò yé mi kò yé mi nǹkan tó tún fẹ́ kí ló tún fẹ́ ìwọ ọmọdé yìí kí ló fẹ́ kí n tún ṣe fún ẹ ẹ́n lẹ́yìn owó kí ló tún kù kí ló fẹ́ gbogbo nǹkan tó ń béèrè ni mò ń ṣe fún ẹ ọ̀sẹ̀ẹ̀sẹ̀ ni mò ń send owó sákàǹtì ẹ ọ̀sẹ̀ẹ̀sẹ̀ owó tí mò ń send àwọn ẹgbẹ́ ẹ nígboro wọn ọ̀rẹ́ ni send ẹ fọ́tò mo pe fún ẹ kò sí nǹkan tó béèrè lọ́wọ́ mi tí mi ò ṣe kí ló tún fẹ́ ah so o fẹ́ dójú tì o fẹ́ ba political career mi jẹ́ ẹ́ lọ́kọ̀ òye mi tó fẹ́ ba dé ayé mi jẹ́ ni tó o tọ́wọ́n mi jẹ́ tọ́bámú tọ́bámú olùtọ́hún sọ́wọ́ sí ọ̀rọ̀ olùtọ́hún náà máa jẹ lẹ́nu káàkiri gbogbo àwọn political opponent mi o fẹ́ o fẹ́ kọ́ máa sọ̀rọ̀ mi àbí what's your problem kí ló ń dún ẹ lọ́wọ́ tó fi jólẹ̀ kí ló ń dún ẹ lọ́wọ́ tó fi jólẹ̀ my friend ẹni ò dẹ̀ rí ẹ blame ìyé ẹ tó jókòó yìí mo rí blame ah. oh yes bẹ́ẹ̀ ni nítorí ìgbà tó dúró yan ọmọ burúkú yìí mo sọ fún ẹ pé ṣé lè máa bá wa kalẹ̀ báyìí sóyún dáadáa ló ní báyìí ṣé mi ò sọ fún ẹ nígbà yẹn wàá gbọ́ bọ́ ọmọ ẹ sọ̀rọ̀ mi tètè ti ń gbọ́ ó ti ń sún mi kan ògiri báyìí máa dẹ̀ yójú padà sẹ́yìn méjèèjì tí bá fi yójú padà sí máa yójú padà sí. ṣé bó rí nǹkan tó dálẹ̀ sí Bánjí díẹ̀ olóyè létí lápá ọmọ máa pè láàárọ̀ máa pè lọ́sàn-án máa pè lálẹ́. bóyá ó yẹ kó pè lóru bóyá yẹn yóò tí ì yé tó bá tún pè lóru bóyá a gbọ́dọ̀ tó yìí. ṣùgbọ́n nǹkan tó dá sí. olórí burúkú lè lé àpòjì ẹ̀dá. má bínú ọkọ mi má bínú. lọ́lọ́rí burúkú ni ẹ̀yà rẹ̀ bẹ́ẹ̀ sọ gbogbo ẹ̀ ó jẹ́ kápá bọnú. ṣé wọn ló ṣe báyìí níwájú dáadé tó kọjú jákú mọ́ ó fẹ́ wọ́kàtí kó wájú dáadé. máa sọ fún ẹgbẹ́ mi kan stop mo fi ṣe pàṣẹ gbogbo ọmọ ṣe ṣe gbogbo ṣe ṣe. má bínú èso nílò ẹ má bínú má bínú má pa mí lọ. sọ pé bí hardworking bí hardworking. Ah, pààrọ̀ you know what I mean ṣẹ́ríṣẹ́ tá à ń ṣe yìí we are very very hardworking à ń ṣiṣẹ́ kárakára and I am proud of my job. same to me. uh let me tell you something something that you don't know ṣe mú ìwà ọmọ sẹ́nẹ́tọ̀ rẹ̀ dáàdì mi bọ́dẹ̀ ṣe wà wọ́n náà bí iṣọ́ àti jẹ́ president ìlú ìlọ́la but I am proud of my children. And I am proud of my products. Cheers to the new dispensation. You have to be proud. Cheers to the As ọmọ Nàìjíríà rẹ̀ wò. Ṣé iṣẹ́ tá à ń ṣe iṣẹ́ tó pé mi? Though I risk but ó dé benefit tiẹ̀. Wọ́n jẹ́ ká fi yẹn lẹ̀. Èmi ọmọ kan tó ṣẹlẹ̀ o. Because mo ti fún ẹ ní rules and regulations ṣe. Mo ti jẹ́ kó yí ẹ pé tàbá ti bẹ̀rẹ̀ ọ̀pọ̀ operation. Ó ní àwọn nǹkan kan tá a gbọ́dọ̀ criteria tó necessary dáadáa jọ kí ló dé táwọn ọmọ táwọn dúró dé àwọn lẹ́ẹ̀fún mi kí ló dé tó ṣe tí ì dé. bẹ́ẹ̀ kó kàmí jẹ́ àwọn yẹn máa dé very soon I don order them they go dey very soon for me and very soon two for me one for you. ah but I say wa jọkí lọ sọ lẹ́nu. Ah, wa bọ́ọ̀lù ìbàdàn kọ́kọ́ mọ́ra àwọn mẹ́ta wà ìbàdàn ó mú sọ pé anytime tá a bá ti fẹ́ ṣe operation ó yẹ kó jẹ́ kó minimum wa just call them. owó tó ló sọ fún ẹ. plan next move our own sọ̀rọ̀ obìnrin. what you don't understand is that ayé ta wà yìí la máa kọ́kọ́ ṣe ká tó ṣọ́ra. Oh, ah, yes you know the kind of job ah. you do life is risky. okay okay but you understand see forget the plan i got it okay. banji got it okay. i have it. they will soon be here ok táwọn ọmọ yẹn bá ti ní bọ̀ gbà yẹn kò ní lè ká máa gba gbogbo ọ̀rọ̀ ibi ẹni tí ẹni tó ń gbàgbà sí. DJ, you know what? Play the music and let's have fun. You know, let's do it. Let's do it. Let's do it. Àfilẹ̀ fún rí. Ọ̀gá àlọ́wọ̀lẹ̀. Ọ̀gá àlọ́wọ̀lẹ̀. Yọ yọ yọ yọ. Yọ àwọn ìṣe ọgbọ́n wọlé kúrò. èmi bá ti èmi ni mo máa gbórúkọ dáàdì mi jẹ. àìsí ẹ̀tọ́ mi àwọn àkìlọ̀ ṣe. yéé kí ló lè tó yẹ. wọ́n bí bàbá mi bàbá mi máa fẹ́ aṣọ fún òbí lọ. ó bá bàbá mi bàbá mi mọ ọmọ ilé ìwé ni mo kọ ìwé ló kà fún mi. mọ ọmọ ilé ọlá ọ irọ́ mi o. báwo ni bẹ́ẹ̀ sọ àná onímọ̀ yìí. kí ló ṣe báyọ̀ ṣé òṣò. sáwọn ní ilé ayé ìdúró kẹ́mọ̀ ní fọ̀gẹ́. wàá sẹ́yìn ló wáyé wọ̀ That is my regret now, baby. Right now. ẹ tẹjọ yìí sí náà sọlá kí ló ṣẹlẹ̀ gangan báwo ló ṣẹlẹ̀ wọ́n wọlé wọ́n gbó wọ́n gbà báyìí ok báyìí báyìí ló báyìí lọ́gbà ayé ṣù ọ àbúrò àbúrò sọ ẹ ṣù àti àwọn ọdẹ tó tó ẹ fọ. ojú lọ báyà ẹ farabalẹ̀ ẹ sọ̀rọ̀ it's okay ẹ ọ́fíìsà àtà náà let's go follow this way let's go go go go. Hey. ṣorí pé mi pariwo pẹ̀lú ẹ rárá ṣorí pé ìṣe ọmọlúàbí là ń ṣe ẹ mo kàn fẹ́ wọ́n ẹ ni kó má lọ rí the other side of me for the last time wọnú ilé yẹn lọ kó lọ gbé owó tó wà nílé kó lọ gbé bọ́tà. Wọ́n wà nílé ìlú, sọ́wọ́ bọ́ọ̀lù lé kò sówó nulẹ̀ ìyá rẹ̀ kò sówó nulẹ̀ ok information tó fà wá wà incorrect máa rí owó tí ò sí ilé yìí ẹ̀ máa jáde sí lọ́ọ̀ mọ ilé ètò wà bí báyìí. ó yá ó yá hello hello hello lójú sókè kó o jẹ kí ẹ wá lọ ọwọ́ ti sọ́yẹ̀ díẹ̀ díẹ̀ ọwọ́ ti wà ọwọ́ ṣe owó wà owó wà lẹ́wà owó wà owó wà ó lè bàlá gbọ́ owó. you move I fi bọ̀ fọ́ orí ẹ̀ dànù now drop your weapon drop your weapon out go out my friend ṣòra yẹ lóde tí wọ́n bá sọ wípé ọjọ́ gbogbo ni tó lè ọjọ́ kan ni tó lóhun òtí rẹ̀ báyìí ọwọ́ pálámẹ́ǹtì sí i ọ́fíìsà. Come in. You fair my life. You cooperate. Or else, nothing will fall me again. Now move. wish I can just turn back the hands of time. Like I am responsible for your sadness. Has come to a complete stop. Can you get into out of it? back on the Olóṣèlú ló dey get shame ni, èmi máa bójú ẹ̀ ṣe o. Awífúnni kó tó dá agbájá káàdì ni. ó tọ́ ni ẹ ra yìí. wà á dògán tí tiẹ̀ ti ta ní ẹ́ oríṣiríṣi igi náà ti tò sábẹ́. èmi tó bá pa mi ò ní kú. ìjẹ́ fẹ́ yẹ̀ mo lọ torí àfi muslim máa há ẹ tán. torí pé máa ń tìtì ìyàwó ẹ kì í ṣe nǹkan fi dára ojúlé tutù òṣòro pọ̀ lábẹ́ aṣọ rẹ̀. so obìnrin láti mọ bó ṣe máa ṣe gba ẹni ọkọ. ẹ ọmọdé ò mọ̀ kú ó ń pọba lọ́kọ̀ ìyá òun. bèbí bèbí sọ pé àyà ọmọ kékeré ni wèrè bí sí. o ní ọmọ kékeré sọmọ kékeré lẹni tí wọn sójú ẹ lọ sójú mi lọ. kí ló fa àpá sí ẹ lójú báyìí. apá ẹ̀fọn yẹn àwọn ẹ̀fọn yẹn máa ń mú báàtì wá bí ìgbà tó bá mú báàtì tó fi ń náyàn làwọn ẹ̀fọn yẹn máa ń ṣe àbí àwọn ẹ̀fọn yẹn máa ń gbáyàn lẹ́sẹ̀ ni tẹ́sí bá dání ẹ̀ máa ń tún gùn ní o ṣáà máa padà sẹ́nu iṣẹ́. o lè padà síbẹ̀ o bẹ́ẹ̀ ṣe eléyìí bá da tó bá tún dùn gbogbo yín ẹnu ẹ ló máa bọ́. Tòkunbọ̀ wọ́n ní. wàhálà. àwọn ará yóò bá ládùn òun nígbà tó ti dèrò ẹ̀wọ̀n á wá gbé fóònù sí i. ṣùgbọ́n bí téèyàn bá sáré kó má tẹ̀ tó bá ti tẹ́tọ́ eré kó máa kú mo sá. dídákẹ́ tí mo dákẹ́ mi ò máa ti torí ọlọ́run dákẹ́. inú mi ò dùn rárá sí gbogbo ìjà tí màá ti dògbò ń jà yìí. ní gbogbo lè rí ọkùnrin wà. ẹ rí Every man must pay for his own food. What is this life turning to? Nǹkan tí mo ní ṣe dé kàtó ṣe ṣe abẹ́rẹ́ nǹkan tó fún ọ̀rọ̀ rẹ̀. ìyá mi jẹ́rẹ̀ mi ṣe yẹ. I don't want to lose you. ìní tíntín létí àwọn ògbẹ́giri tójú bá kúrò ọkọ̀ lè má kúrò bẹ́ẹ̀.